ááyà wo ló kọ́ wa ní iye rákà ìrun ọ̀ranyàn ááyà wo ló sọ pé ìrun àsùnbáwò raka méjì ni ìrun lórí rákà mẹ́rin ìrun astri rákà mẹ́rin ìrun mọ́gíríbì rákà mẹ́ta ìrun ìṣáì rákà mẹ́rin ááyà súrà wo ló sọ bẹ́ẹ̀. Murtala Ògúnfẹ́ wọn ọkọ̀ọ̀kọ̀ dákẹ́ lọ ọ náà lọ post àwọn ọ̀rọ̀ yẹn tí mo fi fún lésì ńgbà tí ó fèsì líbà ń dákọ̀ àwọn súrà kan nu Kùránì tọ́lọ̀ ti ń sọ nípa ìrun wọ́n ń dákọ̀ àwọn súrà kan àyà kan tọ́lọ̀ ti ń sọ nípa ìrun mo bá ní odó ló gba o ìní kó o mú àyà tọ́lọ̀ ti ní akírun wá o. àní àyà ara kààrún àti àyà orígun márùn Islam àti àyà orígun mẹ́fà ìmánì méèyàn bá mọ kéwú tó mọ mìtìtì tó ké Nàìjíríà tó lọ ké lábúrọ́dù wàláì kò lè rí àyà mẹ́tẹ̀ẹ̀ta mú wa. gbogbo mùsùlùmí ayé ló sì gbà pé orígun márùn lórígun ìsìláàmù àyàfi ṣíà ṣíà nìkan ni ó gbà bẹ́ẹ̀ orígun mẹ́fà lórígun ìsìláàmù àwọn ṣíà orígun mẹ́fà ni ọ̀rọ̀ tí ì kan àwọn lónìí àmọ́ gbogbo mùsùlùmí pátápátá ní pàtàkì jùlọ àwọn tí wọ́n ní Jésù ò wá àwọn gan gbà pé orígun márùn lórígun Islam orígun mẹ́fà lórígun imani tẹ́mbà sì fẹ́ kí ṣubú ìrákà méjì wọn ò kì í lọ́rọ̀ yàn tẹ́mbà fẹ́ kí lúrì raka mẹ́rin wọn ò kì í lọ́rọ̀ yàn tẹ́mbà fẹ́ kí asri raka mẹ́rin wọn á kí lọ́rọ̀ yàn tẹ́mbà kí mọ́gíríbì ìrákà mẹ́ta tẹ́mbà kí ìṣá ìrákà mẹ́rin ayàwó ló sọ bẹ́ẹ̀ agasi pé ọ̀rọ̀ òpònú ó ní ọ̀rọ̀ náà tí ẹnìkan sọ pé n tó mú wáyìí tó ní bẹnu àdìsí yìí tó o bá ti rí àyà rẹ̀ mú wá mi ò nílò o kẹtì mọ̀ pé onítọ̀hún òpònú ni torí bẹ́ẹ̀rù ti ń kí kò rí àyà rákà tí ń kí àdìsí ló wá lórí ẹ̀ orígun Islam márààrún kò ní àyà nu Kùránì o lè rí àyà kan nu Quran tí Ọlọ́run bá ti ka orígun Islam wa márààrún lápapọ̀ o lè rí o sì lè rí àyà kan nu Quran tọ́lọ́ ti ka orígun imán mẹ́fẹ̀ẹ̀fà. ìyẹn báyẹn ẹ jẹ́ wá tún yiri àyà yìí wò mo tún fẹ́ fa nǹkan kan jáde ńbẹ̀ nínú suratul Baqara aya one seventy seven Allah sọ pé laisal birra an tuwallu wujuhakum qibalal mashriqi wal maghribi walakinna libirra man amana billahi wal yawmil akhiri walimalaika walikitaabi wanabiyin títí dé parí àyà wọn. laisa libira kìí ṣe rere àǹtùwálù wujuhakum ni pé kìí ṣe rere pé kẹ́ ẹ dojú yín kọ kí bala lè mọ ṣíríkì agbègbè ìlà oòrùn wàlímágíríbì àti agbègbè ìwọ̀ oòrùn àwọn christians àtàwọn yahudi àwọn ni wọ́n ń kílèmù tituleship sí àlìjẹ́nà wọ́n ní àwọn ni ọmọ àlìjẹ́nà àwọn christian ní nítorí pé àwọn ń kọgbú sí ìlà oòrùn làwọn fi di ọmọ àlìjẹ́nà àwọn yahudi nítorí pé àwọn ń kọgbú sí ìwọ̀ oòrùn làwọn fi di ọmọ àlìjẹ́nà ọlọ́run wa wọ́gilé wọn ọlọ́run lẹ́yìn sàlẹ̀ ìbéèrà àǹtòwálú wùjú hakum kíbalà lè mọ ṣíríkì wà lè mọ gíríbì. kì í ṣiṣẹ́ rẹ pé ọkọ̀ gúúsì là oòrùn àbí wọ̀ oòrùn ìyẹn kọ́ níṣẹ́ rẹ kí wàá níṣẹ́ rẹ wàlákìnnà lè bí rà ṣùgbọ́n iṣẹ́ rere mọ́ni àmánà bíláì ẹni tó bá gbọ́ lọ́hùn gbọ́ tó nígbàgbọ́ nù Allah wal yawmil akhiri tó sì gba ọjọ́ kẹyìn gbọ́ wal màláyíkà tó gba màláyíkà gbọ́ wal kìtàbì tó gba tírà gbọ́ wà nàbí yíìn tó sì gba wọn ànábì ọlọ́run gbọ́ nǹkan mélòó lọ́lọ́run kà mẹ́wọ̀n nǹkan márùn àwọn nǹkan márùn tó kà wọn nínú orígun Islam ló wà ní àborígun imani mélòó sí lórígun ímánì èwo ló ṣẹ́kù ó kù kádàrá aina aya ta'udu li iman bil qadar min arikanil iman níbo ni aya tó ka ìgbàgbọ́ nù kádàrá tó kà á mọ́ orígun ímánì wa from fatia to suratu nas kò sí. Si kó o lè mọ ẹni tí wọ́n ń pè ní súnà tàbí hadísì ọba ti lè sí súnà báyìí nínú ayé rẹ tó o bá ń pè rẹ mùsùlùmí tó o níwọ̀ èé ṣe onísúnà tó o lè ṣe aládìísì iná ló fẹ́ wọ̀ áyà ló ka márùn yìí nínú orígun ímánì áyà nǹkan mo lérò pé yóò mú wa. gba kòtò kòtò mọ̀. mo ti rẹ́kẹ̀dé níbi kọ́dàrà márùn-ún ni wọ́n kà yìí áyàwó ló ka àlìímánì bìlì kọ́dàrà sọ́ọ̀sì gba kádàrà gbọ́ ṣé tó bá ti já sí pé ń tà bá àní ìgbà gbọ́ gba kádàrà gbọ́. ó ní àyà jésù ń padà bọ̀ sínú kùránì tá a bá tiẹ̀ bọ́ gbà bẹ́ẹ̀ ní ti túláàsì pé ká tó lè fi bọ́ sí stéèjì míì nínú ọ̀rọ̀ ọ̀dà àyà ló ka origo ìmánì márùn ló pè é kò pè ní mẹ́fà ànábì ló pè ní mẹ́fà sọ wá takora wọn sọ ò sì gbà á gbọ́ sọ ò ní gbàgbọ́ nínú kádàrá. hata nakul wọ́n ní àyàwó ló ka ìgbàgbọ́ nu kádàrá mọ́ orígun ìgbàgbọ́ tá a fi ń sọ pé àríkánu lè yí mọ́ni sí tàtún tá a fi ń sọ pé mẹ́fà ni orígun ìgbàgbọ́ mùsùlùmí. wa innama wujida fil hadith faqat inú àdìsí nìkan láti rí àdìsí jìbìrìlù tó wá bá nàbí tó ní islam sọ fún mi nípa tí islam ìbẹ̀rẹ̀ ànábì ti kọ orígun islam márààrún kò sí àyàtọ̀ kà àkèbírí ní imani sọ fún mi nípa imani ìbẹ̀rẹ̀ ànábì ti ka orígun imani mẹ́fẹ̀ẹ̀fà kò sí àyà tọ́ka tẹ́lẹ̀ kẹ́ bá ń sọ fún wọn pé òní ìdí àdìsí ọ̀fẹ́ ọ̀wọ́ náà ni o wọ́n fẹ́ kó ṣe islam wọná nìyẹn o islam kò ṣeé ṣe kò ṣeé ṣe pẹ̀lú kùránì nìkan kò sí ọgbọ́n tó fẹ́ ta sí i o lè rírun kí o lè ní ìmánì pẹ̀lú kùránì nìkan ìmánì rẹ ò ní pé islam rẹ ò ní ṣeé ṣe o ní ma bó ṣe kírun gbogbo àwòrán bá ṣe ń kírun pátá inú àdìsí ló wà ẹ ó dúró ni ọ sọwọ́ báyìí ni ọ kà á ni ọ kà á fàtíyà ni ayàwó ló sọ fún ọ pé dandan kọ kà á fàtíyà ayàwó ló sọ fakirọ̀ ọ̀hún mọ́ tàyà sára múná lè kura ni kura ni wí bá rọ̀ ọ́ lọ́rùn tọ́ba dìyún mú ọba dìde náà ro ọkàkà lè yí ilá fi kura yìí ila fihim rilata shitayi wasoifi waliyabudu babaasa libaiti aladi ati amahu min juwin wa amanahu min niqab allahu akababu sẹ́bọ̀ ṣe kírun nu sẹ́bọ̀ ṣe máa kírun nu kí wàá lọ ń táwọn èèyàn jẹ sítọ sọ pé torí pé kò sí àyà jésù ń bọ̀ ní òjò gbàgbọ́ kí ló ń tan orí ara rẹ jẹ wàmà hukmun mọ̀nkọ́ọ̀lá àríkánù ìyímọ̀nì khamsa kí sì ní ìdájọ́ ẹni tó bá sọ pé márùn-ún ni orígun gbàgbọ́ ó ní lìyànà ní Qur'an lam yahudu alikọdar maali iman bilayi waliyomil akhir walimalaika walikitabi wanabiyin fetilikali aya ó ní torí pé ọlọ́ kùránì kùránì ka ìgbàgbọ́ nù kádàrà. kò kàákún gbàgbọ́ nú ọlọ́run gbàgbọ́ nú ọjọ́ kẹyìn gbàgbọ́ nú màláíkà gbàgbọ́ nú tírà àti gbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́run ó nígbà tó lọ́wọ́ ti kàákún báwọn ó gba òun ọ̀ka ìgbàgbọ́ nú òun ara orígun gbàgbọ́ òun ta ló sọ sangili ti tají ta ló sọ bẹ́ẹ̀ rí tó fi sọ pé one quran lẹ́yìn o kùránì sangiliti lẹ́yìn o ẹ sì gbàgbọ́ nínú orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà ẹ gbàgbọ́ nínú orígun orígun islam márààrún kò sì sínú kùránì tẹ́ gbé lọ́wọ́ alikulaasọ alikulaasọ kókó ọ̀rọ̀ rẹ o inna nabiya sallallahu alayhi wa sallam inna nabiya muhammadan sallallahu alayhi wa sallam dagudaju anabi muhammad alladhi qala kulla hadha ẹni tí ó sọ gbogbo tá a ti mú wá látìgbà yìí àdìsí mẹ́rẹ̀ẹ̀rin láwọn. huwa alladhi qala bi hayati Isa òun náà ló sọ pé yísà sì ń sẹ̀mí lọ́wọ́ ànẹ́bì tó sọ gbogbo tá a ti ń kà bọ̀ òun tó sì gbàgbọ́ tó sì ń lò ó òun ìkan náà lọ sọ pé yísà ò tí ì kú o Isa bunu Maryam alayhi salam wa nuzulihi fi akhiri zaman anabi yìí kan náà ló sọ pé isa máa sọ̀kalẹ̀ ní òpin ayé náà mu amúlá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni fanabi sọlọ́láhu alayhi wa sallam nítorí náà anabi wa muhammad bi ahadisihi pẹ̀lú àwọn àdísì rẹ̀ alimusohaha eléyìí táwọn àáfàá sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn àdísì náà walimuhasana àti eléyìí táwọn àáfàá sọ dáa nínú àdísì náà kí ni iṣẹ́ tí ó máa ṣe fún wa kí ni ànábì fẹ́ máa ṣe fún wa pẹ̀lú àwọn àdíìsì rẹ̀ tó lálàáfíà pẹ̀lú àwọn àdíìsì ẹ̀ tó dára iṣẹ́ wo ló fẹ́ ṣe fún àwa mùsùlùmí yati bil bayan ànábì ó wá bayan iṣẹ́ àlàyé àlàyé kùránì. àdìsí ànábì yóò máa ṣe iṣẹ́ àlàyé Qur'an ọ̀kan ní àyà ká márùn nínú orígun ìmánì mẹ́fà ànábì yìí ṣàlàyé fún wa pé mẹ́fà ni sọ́wọ́ àsọpọ̀ ta ko ni torí tó tún lè jáde lẹ́nu ẹnu sọ pé àdìsí kan ta ko Qur'ani ní tó súnmọ́ kó tún jáde lẹ́nu ẹnu ṣé márùn àti mẹ́fà sẹ́fíkọ̀ ń jọra wọn sọ́wọ́ amútùmọ̀ pàánà bíi tako kùránì lọ́wọ́ rárá ànábì pẹ̀lú àdìsí rẹ̀ yóò máa ṣe àlàyé fún wa nínú àlàyé ó ní àlìjẹ̀zá wa o àsàwáàbù wàlẹ̀ ìkọ́ nínú àlàyé tànàbí ó máa ṣe ó ní báwo la ṣe mọ̀ pé tọba pọmọ́ lé iṣẹ́ rí ọgọ́rùn-ún ti dúró fún ọ. ẹ jẹ́ ìfi gbalada tọba ti kó nta alimu lónìí wá ọmọ lẹ́kàn kọ́ pa wá ọmọ lẹ́kàn pa ọba ti pa ọmọ lẹ́kàn èmi náà gbalada pé mi mo sọ fún ọ àbọ̀ bínú mi ò ní lọ pa ọmọ lé wọn náà lẹ́sẹ̀ kankan tó gbà nú o tọba ti tọba ti ṣe nínú bínú ìmí tó fẹ́ kí n gbà láàdá lórí rẹ àwọn náà ní gbà kankan nú o kọ́ ọwọ́ ọmọ lé kan at least tọba ń pọ́ ọmọ lé kọ̀ọ̀kan lọ́sẹ̀ kọ̀ọ̀kan ọmọ bá iṣẹ́ rí ọgọ́rùn-ún àkáǹtì rẹ kò ní kò kò ní tàbí kò ní tàbí ṣùgbọ́n nínú now ànábì ló jẹ́ ká mọ̀ pé láàdá pamọ́ sára ọmọ lé o. sanabi ò rí aláǹgbá ni kò ṣe dáko aláǹgbá sanabi eku láyé ni kò ṣe dáko eku nínú àwọn ẹranko tí máa bá ní gbénulé eku wà ń bẹ ẹranko eku ọmọlé aláǹgbá àbí àwọn kòkòrò àwọn bíi aáyán. ẹ̀fọn inú ànábì ò ṣe dáàpọ̀ àwọn yẹn tó wá dá ọmọ lè yọ sọ́tọ̀ pọ̀ bá peku òpeku náà nù ọ̀peku ni bó o pòkété ọ̀pá náà nù bó o palangba ọ̀pá náà nù má retí ládọ́ ọgọ́rùn-ún àmọ́ tó bá ti pọ́ mọ́lé ládọ́ ọgọ́rùn ṣe kí ni odò díọ̀ tó bá ti rí pa lẹ́ẹ̀kan náà alibayan mina rasul àlàyé ó máa wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú àdìsí rẹ̀ ni o wálé kàyéfì yà àpèjúwe bá a ṣe ṣe nǹkan ọ̀dọ̀ ànábì ni ó ti wá o gbogbo tá à ń ṣe irun ni àwẹ̀ ni zaka ni hajj ni description rẹ̀ ànábì ló ní o. anebi ló mú wá o ìwọ wo ọlọ́ọ̀ni akíímù sọlá wàátù zakat ẹ kírun zaka bí ọ̀pọ̀lọpọ̀ ayé àṣewá nù ńgbọ́dọ̀ wa ní akírun sangiliti ọkọ̀ mọ́sálásí lọ́ba ń kírun lọ ọ́ọ̀kì tílé esu ó sì ní gbalada. ọdọ anẹbi láti mọ̀ pé eégún orí ọba lè dáadáa láàárọ̀ rákà méjì lókì ó bá kọjá méjì nínú dọ́sbìn wọn bọ̀ kó sí rákà méjì lọ́rọ̀ yẹn ọ̀tọ̀ lọ́hùn. ọba àwà lẹ́nu iṣẹ́ kó ti rìn pé kó ti ṣẹ́gun kó ti rì ọ́ kó ti ju jí àti pa kí gbogbo ẹ̀yìn ti máa rù ọ́ kó ti máa rù ọ́ rákà mẹ́rin rẹ mọ̀táyà ò sí nbẹ̀ ẹ jẹ́ nkí mẹ́ta lónìí ọ̀rọ̀ ẹ̀mí díẹ̀ ẹ̀ kírun fọlọ́hún bàbá di ní ìṣáì òun ti ń kún òun ti mú ọ òun ọba àmú ọ jù bẹ́ẹ̀ lọ rákà mẹ́rin rẹ ọgbọ́dọ̀ sí kí ni ọgbọ́dọ̀ pé ẹ ipò tí súnà níbí wà ọwọ́ a sọ pé súnà tó gbàrọ pé jésù ń bọ̀ wá òun oníyẹn ọláwọn ọláwọn kiri yóò ni wọ́n sọ yẹn ṣé tí kiri yóò bá sọ yún kiri yóò ní òtún sọ pé tí Jésù bá dé yóò wá gbélébù tí wọn kọ́ ṣọ́ọ̀ṣì àbá òrí ọmọ tó ń sọ ni oní babaluku babaluku àdìsí ni gbogbo àwọn àdìsí ni sì gé babaluku àdìsí wọn tún wá sọ pé tí Jésù bá dé o tí sọmọdé àbádé o yóò tún wá máa wú àgbélébù tó ga sí pé àgbélébù gangan ni ṣọ́ọ̀ṣì. wàtàkìsísù lè àm nínú iṣẹ́ tí àdìsí ó máa ṣe tánàbí ó máa ṣe fún wa pẹ̀lú àdìsí rẹ̀ tó lálàáfíà tàbí tó dáa tàkìsísù lè àm ọ̀tọ́ lọ́n bá mú wá ní mú wá jẹ́nẹ́rà ní mú wá jẹ́nẹ́rà ànábì ó tún yọ ọ̀kan sọ́tọ̀ ńbẹ̀ pé eléyìí yàtọ̀ wò èyí yàtọ̀ wò ọ̀rọ̀ wà ní ìwà kíni o. ìwà jẹnẹra ọ̀dà ọlọ́run ní ṣẹlẹ̀wọ̀ fún yín ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run ní èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ ara ẹranko ẹ gbọ́dọ̀ ẹranko tẹ́ ẹ máa jẹ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ ẹranko tọ́lọ́ ní kẹ́ ẹ jẹ àmọ́ tó kú fúnra rẹ̀. tí e, a ń pè lókun bètè ẹ gbọ́dọ̀ ok ntọ́lọ́ winu òkun bètè fún ara rẹ̀ a gbọ́dọ̀ jẹ a gbọ́dọ̀ lò ó ànábi wa ṣe takisisu ànábi wa ọ ṣe àdáyanrí nínú rẹ̀ onítòkùn bètè awọ ara rẹ̀ ẹ lò ó ẹ̀pá lóṣè ẹ fọ̀ ọ́ nù ẹ máa fi kírun ẹ tẹ́ sílẹ̀ nulẹ̀ hadisi ó yọ awọ òkú ńbété nínú generality ntọ́lọ́ ń ṣe léèwọ̀ fún wa ó yọ ọ́ sọ́tọ̀ awọ ẹran òkú ńbété onídàá ẹ bá ti fọ̀ òun ti mọ́ ń tiẹ̀ kì í sókun bété mo ti mọ́ kò sì sáyà lórí ẹ̀ hadisi ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa ń wà nínú ẹ̀dọ̀ tí yẹn bá pẹran ẹ̀jẹ̀ ó ṣẹ́kù sínú ọ̀pá koro iṣan rẹ̀ àbí yọ wà ń bẹ̀ àwọn òun wulẹ̀ máa ń sun ẹ̀jẹ̀ ni ànábì ni ẹ jẹ rẹ̀ ẹ̀tọ́ ni.